lẹ lè ṣe o ohun gbogbo lẹ lè ṣe o ohun gbogbo lẹ lè ṣe ọlọ́run ayérayé ṣé o nígbàgbọ́ bẹ́ẹ̀ ohun gbogbo ló lè ṣe o ohun gbogbo ló lè ṣe o ohun gbogbo lẹ lè ṣe ọlọ́run ayérayé jẹ́ àgbàdúrà a ti ń gbàdúrà yìí láti àná ohun tí ẹ̀mí mímọ́ ní kémi àti ẹjọ́ gbà nìyẹn ibo la fi ahọ́n ṣá mi ní ọgbẹ́ hey ibo la fi ahọ́n gé mi kúrú ìwọ tó ń wò mí yé ni mo ń bá wí ibo la fi ahọ́n gé ògo rẹ bọ́ lórúkọ Jésù mo pa á ní àṣẹ ní orúkọ láti Jésù àánú fọhùn fún ọ níbẹ̀ jẹ́ kí n sọ fún ọ ahọ́n yìí ó jẹ́ ohun tí ó ní agbára ó jẹ́ weapon tó lágbára gan ẹlòmíì lè fẹ́ fún ní promotion ẹni tó ń bínú ẹ̀ á dẹ̀ lọ síbẹ̀ á sọ pé ta ni ta ló fẹ́ fún ní promotion á dẹ̀ wá àwọn nǹkan kan tá a fi rope ẹ̀ kò dẹ̀ ní jẹ́ kán fún ẹlòmíì dẹ̀ rèé ó lè jẹ́ wípé ibi ilé tó ti jáde àti gẹ́gùn bóyá àwọn baba ńlá rẹ̀ ti ṣẹ̀ tí wọ́n ti gẹ́gùn pé nínú ìdílé yìí ọmọ tó bá ń jáde ń bẹ̀ nǹkan báyìí báyìí báyìí ló máa máa ṣẹlẹ̀ ó máa porúkọ Jésù bí àrá ibi tí a ti fi ahọ́n ṣàmì ní ọgbẹ́ ah sí ahọ́n jẹ́ ohun tó ní agbára a sọ̀rọ̀ jábèsì lánàá nítorí pé ìyá rẹ̀ ti sọ pé ọmọ ìbànújẹ́ ni àfìgbà tí ó tó kí ó tó iye rẹ̀ tó sọ kó tó ké pe ọlọ́run ni ọlọ́run tó yí orúkọ yẹn padà ìwọ náà gbúdọ̀ ké pe ọlọ́run ní bó ṣe ń gbọ́ mi yìí pariwo orúkọ jésù bí ara ẹ̀mí mímọ́ o ibikíbi tá a ti fi ahọ́n ṣàmì ní ọgbẹ́ ayérayé à ń jẹ́ kí àánú dá sí àánú kó wò mí sàn lónìí àánú kó wò mí sàn ó yá àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ibikíbi tá a ti fi ahọ́n ṣámi ní ọgbẹ́ ayérayé dá sí lónìí àánú dá sí àánú dá sí àánú dá sí àánú dá sí àánú dá sí Jésù Olúwa wa ẹlòmíì a máa fi ahọ́n rẹ̀ tí ẹ fúnra rẹ̀ a fi ẹ̀ lọ́gbẹ́ ẹlòmíì á máa lo ahọ́n tara ẹ̀ fúnra rẹ̀ á fi gèrè ẹ̀ kéré pariwo orúkọ Jésù bí àrá ibo ni mo ti fi ahọ́n mi gèrè àmì kéré ibo ni mo ti fi ahọ́n mi ṣára mi lọ́gbẹ́ ẹlòmíì á jí làárọ̀ á nírú ayé wo ló ń wá báyìí á sọ bẹ́ẹ̀ lánàá ah wo ẹlòmíì dẹ̀ ní ibi bóyá ibi tó ti sọ̀rọ̀ láti àwọn ẹlòmíì àwọn ẹlòmíì tiẹ̀ máa ń sọ àwọn slang kan wá ní àwọn yàwèrè gan o lórúkọ Jésù ò ní yàwèrè lórúkọ jésù ò ní ya wèrè ẹlòmíà ní òun ò gbádùn o ahán ò ní agbára ibo ni mo ti fi ahán ṣàárà mi ní ọgbẹ́ ẹ̀mí mímọ́ dá sí lónìí ibi tí mo ti fi ahọ́n ṣara mi lọ́gbẹ́ ayérayé dá sí lónìí ó yá sọ́dọ̀ àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ibi nítorí pé o gbúdọ̀ bọ́ lọ́wọ́ ogun ẹ̀ náà mo ń gbàdúrà mo ń gbàdúrà mo ń lọ sáwọn orí òkè nígbà kan ẹ̀mí ọlọ́run jíṣẹ́ ó ń jíṣẹ́ fún mi pé kí n gbàdúrà lórí ẹni ibi tí a ti fi ahọ́n tá a ti fi gbé mi dé olúwa o ibi tá a ti fi ahọ́n ibi tó ò sí ń bẹ̀ ẹlòmíì á dè bà ẹ́ jẹ́ á dè ti pa á ti pa ẹnìyẹn sáyé á ti pa ẹ́ sáyé kó tó di pé ó rí á dè rí á dè máa rẹ́rìn ahọ́n la ń sọ nípa ẹ̀ ó máa yọ ọlọ́kan wọn ní ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ìgbà míì tẹ́lómi bá tiẹ̀ ń sọ̀rọ̀ tó máa ń ṣèpè àmọ́ àwọn ẹ̀mí tó kọjá tó ti ṣe àmì sí àwọn ẹ̀mí tó ti kọjá tó ti ṣe àmì sí ẹlòmíì ahọ́n yìí ahọ́n yìí náà ló fi ṣera ẹ̀ ẹlòmíì ahọ́n yìí ló fi kóbá rẹ̀ ó máa porúkọ Jésù bí àrá ọ̀ṣà ìdílé wa èyí tí a lọ fi ẹnu. E Ta a lọ fi fi ẹjọ́ mi sùn òòṣà ẹni òòṣà èyí tá a ti fi ahọ́n tá a fi lọ ru ẹjọ́ mi fún wípé kó ṣe kó ṣe bí bí ọṣẹ ṣe ń ṣojú mo pa á ní àṣẹ àtẹni lọ fi mí sùn àti òòṣà náà iná jó wọn rún àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ òòṣà ìdílé mi ni òòṣà ibikíbi ni èyí tá a ti fi ahọ́n lọ rojọ́ mi fún láti ṣe mí láì dáa láti ṣèkà fún mi ẹ̀nà lónìí ayérayé kọjá lọ síbẹ̀ ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó jó wọn ẹ̀nà kó wọn ẹ̀nà kó wọn Jésù Olúwa wa Amen. mo lérò kó o gbàgbé wípé mo ní kó o mú table water ẹ̀ dání tó bá di ọ̀la màá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí table water yẹn mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí table water yẹn mo fẹ́ kó o mú table water ẹ̀ dání a máa jọ gbàdúrà ẹ̀jẹ̀ Jésù máa fọ gbogbo ọgbẹ́ gbogbo ohun tí gbogbo ohun tí ahọ́n ti dá sí wa lára ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù tó o bá nígbàgbọ́ nínú ìpè yìí ni o mo fẹ́ kó o ní ìgbàgbọ́ bó dẹ̀ mọ̀ pé o ní ìgbàgbọ́ lórúkọ Jésù bó o ṣe ń gba àwọn àdúrà tí mo ń gbà ẹ́ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá la ẹnu láti ṣá ọlọ́gbẹ́ ẹ̀dá Ọlọ́run kò gé ahọ́n náà bíbélì sọ wípé ahọ́n káwọn tó bá ahọ́n tó bá dìde sí wa ní ìdájọ́ yóò gbọ́ ìdálẹ́bi mo pa á ní àṣẹ fún ẹni tó lè ṣàmì bí ara ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó ti tó ti determine láti fi ahọ́n ṣá ẹ lọ́gbẹ́ láti fi ahọ́n já ẹ bọ́ láti fi ahọ́n rí ẹ bọ́ lórúkọ ńlá ti Jésù lónìí o idà Ọlọ́run kò gé dànù ahọ́n ni ó rìn gan ó rìn gan ó rìn ó rìn gan ẹlòmíì á dẹ̀ sórí social media torí pé ó fẹ́ bàyàn jẹ́ báyìí á dẹ̀ sọ oríṣiríṣi oríṣiríṣi á dẹ̀ condemn ẹni yẹn mistake error wípé o tiẹ̀ sọ̀rọ̀ kan báyìí a máa mú ènìyàn ṣubú. Hey! porúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo àdúrà ẹ̀ ọ̀kan tó kù rèé wàá porúkọ jésù bí àrà ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ mo pa á ní mo pa ní àṣẹ láti òní lọ ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá la ẹnu láti fi ahọ́n ṣàmì ní ọgbẹ́ idà ọlọ́run kò bá ó yá àdúrà orúkọ jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá la ẹnu láti fi ahọ́n ṣàmì ní ọgbẹ́ níbi ògo mi níbi ìgbéga mi níbi ìṣerere mi ayérayé ẹ̀ ṣàdá dànù ẹ gé ahọ́n náà dànù ó ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù ẹ gé dànù jésù olúwa wa àmín mo wá pa á láṣẹ sínú ayé rẹ láti òní lọ ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbí a fi ọ̀bẹ gbé jáde èyí tó fẹ́ fi ahọ́n dá ẹ lóró lórúkọ jésù ìdá ọlọ́run kò bá ẹni náà kẹ́ẹ̀lẹ̀ kí bó sì ń dẹ̀ka ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn ó ń rò ó ní ó ń gbèrú ẹ̀ ní àbó tí ó ti fẹ́ gbègbè sí àti ṣe lórúkọ Jésù tó bá la ẹnu yẹn idà Ọlọ́run kó bà á ibikíbi tí àánú rẹ̀ bá wà tí alátakò àánú tó wà ń bẹ tó bá fẹ́ dìde láti takò àánú rẹ̀ lórúkọ Jésù ará ọ̀run kó sọ̀ka. So lórúkọ jésù ará ọ̀run kò sán pa lórúkọ jésù ará ọ̀run kò sán pa kò dára fún ọ kò rẹ́sì ayọ̀ kò rẹ́sì ayọ̀ kò rẹ́sì ayọ̀ láti ìsìnyé lọ láti ìsìnyé lọ a ò ní dá ọ lóró mọ́ lórúkọ jésù lórúkọ jésù àánú ọlọ́run kó wà pẹ̀lú ẹ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù ọmọ yín náà ní stella lady evangelist stella àyànfẹ́ jésù ẹ jẹ́ àjọ máa gba àdúrà nítorí lọ́dún yìí àdúrà ló lè ṣe mo bet pẹ̀lú ẹ pé o máa ní ẹ o máa rí ẹ̀rí ayọ̀ o fẹ́ kájọ gba àdúrà lórí ohun kankan tó ń dùn ọ́ lọ́kàn àbó o fẹ́ jẹ́ kí èmi àti ẹ kájọ sọ̀rọ̀ o fẹ́ jẹ́ kí kí n darí ẹ nínú pati ẹ̀mí ni àbí o fẹ́ kí n kájọ gbàdúrà àyànfẹ́ Jésù ẹ jẹ́ àjọ máa gba àdúrà nítorí lọ́dún yìí àdúrà ló lè ṣe mo bet pẹ̀lú ẹ pé o máa ní ẹ o máa rí ẹ̀rí ayọ̀ o fẹ́ kájọ gba àdúrà lórí ohun kankan tó ń dùn ọ́ lọ́kàn àbó o fẹ́ jẹ́ kí èmi àti ẹ kájọ sọ̀rọ̀ o fẹ́ jẹ́ kí kí n darí ẹ nínú pati ẹ̀mí ni àbí o fẹ́ kí n kájọ gbàdúrà àbí o fẹ́ dáwọ́lé nǹkan kan o dẹ̀ fẹ́ pé kájọ gbégbẹ̀ sí àdúrà kí ọlọ́run kó lè dá sí pé nọ́mbà mi zero eight one one nine four six six two two five 081 194 66225 message you kẹ́ ẹ send send me message first and I will reply you See àsìkò bá wà láti dá yín láti gbé kọ̀ màá dẹ̀ just message me on WhatsApp and the Lord will answer your prayer in the name of Jesus gbogbo bá béèrè fún pátápátá lọ́lọ́run máa dẹ ẹ lóhùn wàá hallelujah God bless you see you next uh, tomorrow again as we continue the prayer.